bẹ́ẹ̀ ṣo miss me let's go for a walk. Maleka, Maleka, Maleka. Hello, Rama. Hello, Shiloh. Now showing on Yoruba Premium Plus. Babe! Eh? Mama ti dé o. Mọ́mí. mi lẹ́ lẹ́ lẹ́ lẹ́ àfíà ló wà. lẹ́. ẹ̀rọ ma. pẹ̀lú àti àti wọn máa dìde dìde dìde dìde àwọn ọ̀dọ́ ìwé ìpínlẹ̀. ẹ gbé má dì í wọn ma. irọ́. àwọn ah, ọ̀rẹ́ màá bá wọn yàrá yín wà bíbá yìí. lẹ́gbẹ̀lẹ́ kalẹ̀ bí àfihàn ọba yìí. ọmọ ọba. ẹ̀rọ ẹdín ni ẹ̀mọ́ mi pẹ̀lú àwọn àwàdà yín ṣọ́ǹgbìn ní lamẹ́ríkà ni ilé jẹ́ bí iṣu àbágbàdo ṣé èmi náà ló ń bá wí báwọn orí àdé àwọn bàbá rẹ <coughs> orí àdé àwọn bàbá rẹ ò pé ṣíọ kẹlẹbẹ túẹ. ṣé wàá kò mọ. kí ẹ dákun fóònù mi. ẹ wẹ náà bọnu yàrá yín. This will your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. ojo future ó ṣe kókó ó ṣe pàtàkì. wọ́n we and ní sisi wọ́n we é ní sisi No rẹ̀ no more fine more fine if you don't repent wọ́n wá sọ ẹ́ di apẹ̀rẹ̀ jáṣẹ́ o oh, arẹwà ṣe jẹ́jẹ́. láìláì ọlọ́run. smile bẹ̀rẹ̀ kí ló dé ọ̀rẹ́ ẹjọ́ ọ̀rẹ́ sáré kí ló dé. ẹni sori burúkú ọmọ ọba àwọn ike ló ń lé mi bọ̀ mo á wò pé níbo mo sáré lè tùbé sí kí n kà tùbé sọ́dọ̀ yín bí kí n dágbà síbẹ̀ támádẹ̀ ti ba tiwọn lọ kémi dẹ̀ yọ padà báyìí kí n méèkù ẹ̀ ó ti yé yín. mo máa ń bí gàdúrà wọ wèrè kó kó dágbà síbo ọ̀dọ̀ mi wá jẹ́ adult mo rò pé ọjà wèrè. bí nà mo wà á bọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ aláyé ní àti ìjọ wà ní. mo rò pé àtàlẹ́jọ wà. Ah. wá mi. Thank you. tajà mi mọ́lẹ̀ o. ẹ jọ sá ẹ jọ àwọn wá gá nǹkan tó lo face cap ó sáré gba ibà kọjá sí ibi ìbá ìgbọ̀ngàn àtúrà kẹ̀dẹ̀. nà ẹ ti rí ilé ìwọ ṣòkòtò bíláàkì. exactly sir. ṣe wá ṣe sáré nu ẹ dẹ́ pé mo ti kọ́ múlẹ̀ òde mi bẹ̀ lẹ́yìn ẹ̀ rí mú ẹ wá amúra kankan ó tẹ̀ tó fẹ́ lọ tẹ̀ kejì yín mọ́lẹ̀ tí mo kó bẹ́ẹ̀ ajá mi fẹ́ lọ tẹ̀ mọ́lẹ̀ àbí onájọ́ ṣe security náà wá jẹ́ mo ti mọ̀ de ṣe wọn sórí ibẹ̀ ọ̀dọ́ wọn nù lẹ́gbẹ̀ẹ́ igi tó ń wọ̀n níbẹ̀ lọ́dọ̀ wọn okay sir àmọ́ kì í ṣe ibi tó lè lọ wọ́n máa ń ya wèrè gan o ah àwọn ilé ya wèrè gan tó odúgbò ṣe ń fọ pé ìran kan ní àpasí. no no sir mi ò gbọ́ rí sir. àwọn ilé ni jẹ́ tegun-tegun kò tí ì sẹ́ni tó wọ bẹ̀ ọlọ́pàá ni sójà tó bá ti wọ̀ báyìí àtòkọ́ tó àyẹ̀ wọn ò ní rí mọ́ bí wọ́n fi ṣe pẹpẹ súùpù ní ọlọ́run ló yé wọ́n ya gẹ́gẹ́ tó dábàá bọ́ fẹ́ lọ bẹ̀ báyìí nítorí pé ọ ni pé kọ́ lọ reinforce tẹ́ ò bá gbé amọ́tàkì rárá kẹ́ kó twenty dání máa ń fọkàn sí àwọn obìnrin tó kó dání sàn fún obìnrin. ẹyin méjì àtàbọ̀ ní sóòsì ràn obìnrin náà máa ra àwọn fọ́ọ̀sì yìí tó bá ti gbére lọ́kùn àbẹ̀wò àwọn eléyìí bọ́sì káwọ́ tìlẹ̀. lọ́mọ ní akọ́ mọ́ ẹ wọ́n bọ̀ bulẹ̀ púrúfù ni wọ́n tó máa pí sí sí. ẹ ṣe gan sa ẹ ṣe sa thank you very much sir. nǹkan tẹ̀ ń tọ́ láti sọ fún wa ń sè pé tábà wọ bẹ̀ yẹn èmi àtàwọn tíì mi àpadà jáde mọ́nà yẹn sọ fún wa. Ah, ah, àlọ́ yín la rí kò sẹ́ni tó lè rábọ̀ yín. ẹni rábọ̀ o. kò sẹ́ni tó lè rábọ̀ yín. ibẹ̀ mà yáwé gan. ẹ ṣe gan sa. wàhálà ló jẹ́. ọjọ́ ọ̀la. mi ò gbàgbọ́ pẹ̀lú fẹ́rẹ̀ ẹ́. Ah! ilẹ̀. wèrè ọmọ orílẹ̀-èdè fẹlẹ́ pìtì. ọmọ wa ni ẹ bá jẹ ẹ. ó wálẹ̀ gbàkójẹ gbàkójẹ. gbàkójẹ lórí pọ́ìsì súnmọ́ súnmọ́ súnmọ́. wàlájà gbèjẹ gbèjẹ. ọmọ ọba ọlọ́wọ́ pààyà o kúkú ni àwọn ọmọ náà ọgá tiwa ló dé àmọ́ àdúgbò ni màrà máa wòjọ máa dúgbò ni. odógún màlà ọmọ àdúgbò yìí ọmọ náà kí bójú bójú olórí àdúgbò máa là ẹ̀yin ọmọ ọba nǹkan ṣẹlẹ̀ o onílé báwo ó fi nǹkan ṣe mí o ibi tí mi ti lọ dágbà ọjà fáwọn ọmọ tó máa gbọ́jà lọ sókè ṣàkó ọ̀bọ ọlọ́pàá dà ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ mú mi mọ́lẹ̀ ń bẹ̀ kárí mi sọ ọmọ ọgbọ́n kárí mi sọ ọmọ tó bí re kárí mi ṣàbíwáyé mi màlábínú wáyé ọmọ kò bá bá mú mi. kò ní ṣẹlẹ̀. olórí wọ́n náà ti jọ̀n dáhùn náà wetin dey happen na about clear us ah, na. ọgbọ́n ọlọ́gbọ́n ah. ọlọ́dẹ fi sọgbọ́n ẹni tí ó bá gbọ́n ni kó lọ sọ́dọ̀ pẹ́ńjẹ̀bù ọmọ gbọ́n ni bàbá ṣó wà ní. òkè máa la bàbá tẹ fẹ́ wọ́n ti kógbọ́n máa ra. bàbá náà ti kú kí la tí wọn máa bẹ̀rù fún náà kò yé mi bàbá kí ẹ ọ̀sán náà understand náà. ìṣe dáná pa sórí búlẹ̀tì yẹn Elliot ló wà lára ẹ̀ gbàtà máa chẹ́ẹ̀kì ọmọọba mi lè kú o ah. ọlọ́run bá ń gbọ́ dànù òkú o. Ah. dànù òkú kẹ̀ ah. nǹkan ṣẹlẹ̀ màlà náà lé màlà lójú màlà kọ́lé lọ́wọ́ báyìí torí ọlọ́run màlà àjà ṣe kò. ọ̀bọ̀bà tó bá gbélé tó bá wọ papọ̀ táwọn tó ní ẹ bá kúnlé olórí burúkú ni ẹ bàbá yín sọ̀rọ̀ igbó ti sápá yẹ lórí rí igbó ló máa pa tó ní ẹ ọmọ n tẹ máa ṣe lélẹ́yìí ẹjọ jàmódà. jàmó wà lẹ́nu bodè wà lẹ́nu bodè ó má tẹnu n gbọ́. bàbá mi ò lè parọ́ sẹ́yìn ẹnu bodè ló wà á máa tẹ̀ níwọ̀n bí ẹ kò lè kúrò bẹ́ẹ̀ náà. kò sí wàhálà kò sí wàhálà ẹ mọ tá a máa ṣe ìwọ wà á lọ gbéwé block ọ̀nà kan tó wọlé nìyẹn tí kò sẹ́nì kankan lẹ́nu bodè lọ díbẹ̀ pa ó gbọ́dọ̀ padà wá o. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ yín tó kù àwọn ọmọ bàbá tó kù náà wà lẹ́yìn odi àbí nítorí yìí máa ṣe fún mi lélẹ̀ bàbá yẹn máa lọ fara sílé náà máa lọ wà ní new base máa lọ rẹpẹtẹ síbẹ̀ máa lọ dágbára mi síbẹ̀ mi ní yọjú títa lásìkò yìí àmẹ́yìn ẹ máa ètè ya ó ti hàn pé bíbí yìí wọn bí ìyá àyàn rẹ kó wọbẹ ẹ kẹrù jáde ọmọ tó bá ṣe bí olórí burúkú ẹ pa èmi làwọn ọmọ yìí jọ mò ń wojú ẹ mò ń wojú ẹ ó jọ mí ẹ pa wọn ó ti irú ọmọ tó kọjá lẹ́ẹ̀kan tí wọn bá kọjá mi tí ò bá kí yín ẹ pa tẹ bá rí màámi ẹ pa wọn ó ti yé yín. Give me the lighter, pass me the ganja. Roll up the wrist and I come make with five go. You think you're happy, you think you're enjoying. Ọjọ́ ọ̀la rẹ̀ lọ bí ìtàkàtì yẹn. Say no to ratio, say no to marble. Don't take the life that you cannot give. Ló wà lọ́kọ ẹ̀. Aṣọ́gun tẹ̀lé ìgbìyànjú ló lè dàbò ẹ̀ lọ. Wéré gbéra, bájọ́. Ẹ ọkọ mi, orí ìrònú iná lẹ̀ ṣì wà. Ṣé fẹ́ fi ìrònú ṣera yín léṣe ni? abẹ́ fẹ́ jẹ́ kí rònú kó kọ́lé kó kọ́ stẹ̀ sí yín lára ni ẹ́ mo ń sọ tèmi tó o ìgbà tẹ́ bá wá ronú títí títí títí ẹ sọ fún mi tó wọ òun bá wá dé ara wo lẹ fẹ́ fi lò ẹ má dáràn sí mi lọ́rùn ẹ mọ̀ pé mi lẹ́ lò mí jù yín náà lọ o ẹ ṣàánú mi o. àṣìkẹ́ mi mi ò ronú mi ò ronú bọ́tò òde gẹ́ẹ̀tì tó ń ṣẹlẹ̀ ni anyway obìnrin ni mẹ́sẹ̀gì yẹn kò sí mo ṣe fẹ́ pàṣẹ tó máa rí receive òun náà ó kàn ń sọ báyìí ni nígbà tó bá ní kí n má ronú ṣé bínú lè làjọ wá tí lè máa mọ́tà ìmọ̀ tí màá kájú ìfẹ́ létí o ìfẹ́ létí o ìfẹ́ létí o àmì nípa bí iṣẹ́ jẹ́ o ojú ẹ̀ ń gbà mí dẹ́ pé màá tún kó fáìlì wálé wíkẹ̀ndì màá tún máa treat ẹ̀ at the end of the day I work for complete good thirty five years kí ni ìjọba fi san mí wọ́n bẹ̀rẹ̀ sí scope mi ṣé ń sọ pé ìjọba ń ṣe ń yàwó mi ni àfi mo sọ pé ìjọba ń ṣe ná. sẹ́yìn nìkan ni. gbà mí wọ́n sọ pé kẹ́mi wá eh, operation face to face screening bí wọ́n fẹ́ rojú abọ́yà àti kú ó kí á tiẹ̀ sì tún gbàyàn mọ́ra tún gbàyàn mọ́ra wọ́n tún á lọ operation eh, bring your leg screening tí ń fẹsẹ̀ lé tẹ́lẹ̀ tí ń bá fẹ́ wà ni ó kí á tún á gbẹ́sẹ̀ lọ náà ni síbẹ̀ náà wọ́n sanwó yìí láti jẹ́ olùwà pé mò ń hàgé jẹ àhán jẹ kí wọ́n á ti pé àwọn èèyàn gan ní street wọ́n ti fẹ́ máa àfọ́ ẹ̀yìn mi tẹ́lẹ̀ máa tún á ní ìṣèbí onítùnú wọn mú wa kó jẹ́ bẹ́ẹ̀ last week tún gbà lọ wọn tí wọn ò tí wọ́n á gẹ̀tì pé bí ní ń palúwa rẹ̀ ẹ́ wọ́n á ti pé wọ́n máa níjọ́ kan mò ń kọjá náà máa kàn fi ọmọdé àbọ̀lù ra wọn kókó wá nínú ṣọ́ọ̀bù wọn á fẹ́ yà kì í má sọ oúnjẹ dáàdì máa ní kì í ṣe tó lóúnjẹ mo fẹ́ yà mo fẹ́ wò pé sí bàbá yín wà lé ni wọ́n ní à tọ́lá rò pé mọ́ra bọ́ nìyẹn ni ṣèjọba kọ́ ló fa gbogbo insult yẹn sí mi lára. gbogbo ẹ gbogbo ẹ bàbá ṣe kẹ́mi ẹ̀yin ní kọ́kọ́ ẹ̀yin ní kọ́kọ́ o. ara la gbé jura wa lọ gbogbo tí mo plan fún ẹ mo sì fẹ́ ṣe mo fẹ́ ṣe ṣọ́ọ̀bù fún ẹ tí ṣọ́ọ̀bù ló dùn tọ́mọ ta nǹkan ó ṣe ó ṣe mo lọ wá di pé ọmọ ta àwọn ajẹtẹ pé ọ̀ọ́nì má gbà wọ́n pa òkú ajẹ wọn kàn kó fún ọkàndínlọ́mọdé tàǹtí ẹ̀ wọ́n ti mọ̀ pé mo ṣiṣẹ́ ìjọba rí ìyàwó mi mm. ẹ tiẹ̀ ṣe dàka dúpẹ́ ọmọ mi wo mi ẹ ṣe dàka lẹ̀

ẹ̀rẹ́ ti pé gbàgbọ́ rẹ̀ ló tó bẹ́ẹ̀ òsì lójú ọmọ mi òwe gèlè mọ̀ rí báyìí ní ìyá rìn gèrè wà tó nǹkan mọ́tò ẹ̀kọ́ máa ṣe sisi ń sọ ọmọ gẹ́gẹ́ ń sarúgbó wọ́n ń ta pure water àwọn fọgọ́ àmọ́ sẹ́wọ́sọ́mọ mi wọ́n mọ̀ sẹ́wọ́sẹ́wọ́ kí ni tiẹ̀ ń kọ́ tó mi sìn. òun ti lọ ṣọ́ọ̀ṣì látàárọ̀ tiẹ̀. you see ah. ọmọ mi lọ fọ́ọ̀sì ara ẹ̀ mà jésù lọ́rùn sí àtàn ni ó fi mílíọ̀nù lé ó ń lọ ṣọ́ọ̀ṣì jésù gẹ́gbọ̀ wà láyé sóde nàìjíríà rè. tó bá jẹ́ bí ẹ̀yìn bí tómi ń sìn tó bá jẹ́ bó ṣe lọ ń sin ọlọ́run tó ń lọ sí chọ́ọ̀chì lásìkò lẹ́yìn lọ gbogbo pé wọ́n ti sanwó pension fún yín wọ́n á ti sanwó fún yín ah ọ̀rọ̀ yìí náà ni. sọ̀ ń gbọ́dọ̀ pònú sọ̀ ń gbọ́dọ̀ pònú nsọmọlọ tẹ́lẹ̀ kan àbí ọfẹ bọlọ má kí o sì ṣé mo distance ara mi sọlọ ni lọ́wọ́ àfẹ adóde mi dọjọ́ pension sọlọ nǹkan tẹ́lẹ̀ ṣe máa rò pé bí èèyàn lọ́lọ́run ni tẹ́ ẹ bá ti kọ́ orílẹ̀-èdè tí ọ̀dà sọ́yẹ̀ jẹ́ máa ṣiṣẹ́ kankan kí n tó gbowó ni àbẹ́ni tó délé ayé tí wọ́n kọ́ làṣẹ́nu rẹ̀ sí ọmọ pọ̀ lásìdẹ́ǹtì nu ẹ bẹ́ẹ̀ gún mi lọ́bẹ̀ nu ṣé ẹ mọ̀ pé ọwọ́ ayákìlá mọ bọ́ sí ṣé àwọn opiti wo. sáà máa kẹ́kọ̀ọ́ o máa dé o tó bá sì wù ọ́ náà kọ́ lọ fóbìnrin pupa òun tó ju orí lọ́jọ́ alẹ́ ọmọ lọ́wọ́ nísìn ọlọ́run lọ́ fan break mi lélẹ̀ báyìí tó yá kọ́ lọ́n fan break mi jẹ́ pé mo ti gba pension mi ó tẹ̀ sí pé mo sí bá bíyẹn sàlù ṣé mi wọ́n bá ti ń gẹrun àfi tí mò ń gẹrin èèyàn dúdú ṣé mi lẹ́ obìnrin kọ́jà mọ̀ ṣèbí èmi tí mo wá bá yín sìn tí mò ń pàrọwà fún yín ni ẹ jókòó kẹ máa kọ́ kẹ kọ́ lè ronú síra yín lára. àròwà gbóná ló ń pa àròwà rẹ kò wá láti inú ẹ̀gàn bó ti yanjú mọ́ mi sára àròwà rẹ yanjú lọ wá pa. ẹ wo ẹ̀yin ọmọ àárọ̀ ọlọ́jà ẹ fún mi jàre adẹ ń pàrọwà fún wọn. ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la. ọ̀la mi lámi every time o kàn máa ń wà ń bẹ̀ ni. Ah, ah, ah. ó di tí mo ṣẹ̀ ṣe ń wò left right left right ìlú yóò change o. ẹ wo tàbá ní ká sọ bí kọ́ńtì ṣe rí kọ́ńtì ti di odidi kọ́ńtì bó ṣe ló máa rí o odidi kọ́ńtì of man of himself. àwọn akọ́dé ní mo sọ fún ẹ má bọ̀ lọ́hùn gbogbo kìnìún tá à ń ṣe tó ń ṣe léyìí ò ní ìdè má bọ̀ lọ́hùn náà lẹ́ẹ̀kan tó ti gbàgbé lè kí n máa bọ̀ lọ́hùn so tí n bá bọ̀ lọ́hùn so gbogbo àwọn iṣẹ́ tèmi ṣe assignment tó wà ń bì ta ló fẹ́ kó máa carry on come on ah ah. torí ẹ̀ sọ ló torí ẹ̀ sọ. Eh, and again jẹ́ kí n sọ kí ni kàn ṣọwọ́n pé bọ̀ oníbọ̀dì ó rárá gbò tútù sí i oyinbi chinkolomo and uh, China product no dey last. wà <laughs> á gbọ́dọ̀ tó sọ gbogbo iṣan tó kó sára ẹ̀ kan gbogbo ọjọ́ ló fi lọ gym. Eh, eh. gbogbo ẹ̀ ló ń lọ gym ṣùgbọ́n màá mú dàbí wọ Okay, you know what yẹ mo ti dé sí mo ti pẹ́ tí mo ti ṣe ṣìnà wà àwọn ọmọ yẹn ṣọ́ṣà wà ń lẹ̀. lẹ́ẹ̀kan gbogbo àwọn makata ọ̀hún o ti ṣe wọ́n bó ṣe fẹ́ ṣe wọ́n o tún béèrè ah, ọmọ nàìjíríà ń bè. ọmọ nàìjíríà wọn yẹn. Ah, hmm, anyway fọkànbalẹ̀ eh. ọmọ trust me na ọmọ pọ̀ odudu ló fi àbùkù pa àti ṣàdá. ta ṣe ń lọ ìpàdé mi lọ mo ah o ní délé. mo fẹ́ tọba wá ah! gbé mi lọ́ba wá gbé mi lọ́ba wá gbé mi lọ́ba wá gbé mi lọ́ba yẹn wá gbé mi lọ́ba wo mo ti mí sílùú yìí náà ah, ah, mo sí ara o ṣe o ṣe o ṣe má gbé mi. Hmm. Hmm. hot one <laughs> i miss you like i miss you die i miss you. ọlá Tell me what I want, don't tell me what I want ah bàbá bàbá ẹ tí wàá lè ṣe wàá pàṣà ẹ ra sà. dé dáadáa. kábíyèsà ṣàlàyé mi. kí ló dé ojú yín yóò fa ni mo rọ̀ so kí ló ṣẹlẹ̀. I'm okay mo wà okay. ẹ wo gbogbo àmókè àmókè àmókè yìí ẹ máa túra ká ọjọ́ mélòó náà la fẹ́ lò ilé ayé tá a sà àmókè àmókè àmókè ẹ kẹ́ mo ti mọ nǹkan tó ń ṣe yín anyway mo mọ nǹkan tí máa fún yín tí máa fún yín lélẹ́yìí ẹ máa yọ̀pì sọ́hùn sọ́hùn ẹ máa dà ẹ máa gbàgbàgbà ẹ máa túra ká ẹ màá tẹ̀ bá yín ran ẹyọkan eléyìí ó yá gbà. kí ló dà. mo ti pa mo ti pa. Mm, that's okay o ṣe o ṣe o lè máa lọ tiẹ̀ o ṣe. ẹ gbogbo nǹkan tí mo play yẹn kò tiẹ̀ mú fún yín rárá. o kó mẹ́rin fún kejì ẹ̀ kó ráyè dùn o. ọ̀yà mo ti gbọ́ máa bọ̀ ẹ máa bá jàfà ẹjọ́ máa fà máa bọ̀ máa bọ̀ máa bọ̀ táńtọ́ lọ́hùn ẹ máa bá jàfà ẹjọ́ ẹ̀yìn àtàjẹ́ ẹjọ́ máa yí pẹ̀lú ìgbọ̀n ẹ ti ya wèrè. báyìí lè ṣe ń lo láìfọ̀ yìí náà ah in fact ó yẹ kí wọ́n mú lólè ni kò mú fún mi ọ wà ah. tí ìbíkú ìlé múfù tí wọn bá mú un lólè tó bá ní kí ló ń jí wọn ó béèrè tí ń jẹ ó kàn máa play music káàkiri àdúgbò ó dẹ̀ máa jó máa dẹ̀ wẹ̀ kí ni dùnú ẹ̀. ṣé dáadáa. wá sẹ́ńtàtẹ́mẹ̀ ẹ padà wá ẹ padà wá. nǹkan tá ẹ ṣe tínú mi dùn sí ni pé máa ń sọ́pọ̀tì ẹ̀ tó bá lógo ọmọ kí dáadáa yìí mi ti fẹ́ rà síbi pé kó yẹ kó ló máa máa kọrin fún wa permanent ṣe ẹ tẹ̀lé mi ni. àbí abẹ́ tó ní tálẹ́ǹtì tó lè kọrin wà nù yín. wàá jẹ́ orí ẹ̀. Yoko bai. You Ẹ ọ̀gá mi. Give me the light. You do wa. Ọ̀gá mi. Yoko bai. Ọ̀gá mi. Ee, ẹ ṣe máa jùlọ now showing on Yoruba Premium Plus. Eh, tadi romose. ah tadi romose. bẹ́ẹ̀ni ọmọ tó ṣe ẹ eh, kò ń sọ̀rọ̀ ọmọ ilé jẹ ká lọ dà lọ sọ́jà tó Eh, yọ. ẹ wá. bàbá ọkọ mi káàbọ̀ wọ́n ti rán yín sí wa eh. ẹ káàbọ̀ eh. ẹ kújọ mẹ́ta ẹ Eh, ń wá. sídí ṣe bọ̀ ń dáná lọ́wọ́ ni. dá lọ sọ̀rọ̀ wá ń ta. rárá ọjà sọ wọn àná èmi ìwọ ọlọ́gbà tó ẹ mọ̀ di sẹ́tàn rọ. Tádé ó sọ pé kì í sọ fún yín ní pé ìyá yìí ti kú. ìyá rẹ kú. Ah. ìyá dùn ó. Ah! ìyá kú ó. ọjọ́ lọ ṣe ọjọ́ lọ wo tí mò ń ṣe lórí náà. Ah. sídìí ló bá tán. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyá yín ló kú yín bá yín kó jẹ wá ní ìsìn. ẹ ẹ ní sùúrù ìyá àdìrò gangan ló kù sọwárí ẹ̀ẹ́dẹ́lẹ̀ àbí kí náà korúkọ rẹ̀ sọ tọ́ba ti dọ̀hùn bá mi sọ fún tádé àbí kínú gbígbà tó jẹ́ pé èmi jèjì jubileti bóyá ìforí la gíláàsì gbígbà tó níyàn bá ya òní iṣẹ́ orí iṣẹ́ orí burúkú tó wá jẹ́ fún mi bó lè yóò ṣe mú ya àdìó lọ amẹ́ríkà láàyè tẹ́wá ló kù wọn lè fẹ́ gbé wọlé kò lè bọ́ o kò lè bọ́ o kò lè bọ́ o sọ pé àyè tẹ́ mú ya lọ náà ni kí wọ́n dá ìyá padà kò lọ bá mi mú owó tó ní fún mi. tó sọ pé sọ fún mi kó kò ẹ lẹ́sẹ̀. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. So nice. fifty one nine five. nọ́mbà méjì ló wà ń bẹ̀ bẹ́yọ̀ kan. nọ́mbà ẹ̀yọ̀ kan péré ló wà ń bẹ̀ gan sẹ̀wọ̀n náà mo dẹ̀ ń tíráì tó ń kọ bízì ènìyàn àbí. ṣé ìrònú wa pọ̀ lórí kìíní báyìí. mo ti ń pe Obama látàárọ̀ ó kàn ríngìríngì kò gbé ni mo kàn cut ẹ̀ ọ́ yes. buhari náà láì so wèrè mo ń bá sọ̀rọ̀ látẹ̀kùn. yes you see me you see me rí. ní sùúrù wàhálà wà o wàhálà yàzó lélẹ́yìí o àfi kọ́ lọ́ọ́ máa ṣọ́ wa o. ẹ̀gbọ́n ẹ káàsán. ìjọba ilẹ̀ ń tíra bí. ah mo ti wà mí bá látẹ̀kan tí mo ti ń try busy busy ló kàn sọ èrò pọ̀ lórí láyẹn gan nìyẹn o. nọ́mbà yìí àárọ̀ gan mo ti wá síbi mo tó padà wá again láti wá try nọ́mbà yìí mo ti try kò lọ. ah bóyá kẹ́ tún try ẹ̀ because. ẹ̀yin eh, lè try ẹ̀ náà bóyá máa wá lọ. èmi náà ti ń try ẹ̀ látẹ̀kùn kò lọ́nà ó sọ busy busy busy busy busy. kò lọ́nà ń bì. Ah, èrò pọ̀ lórí láì yẹn nìyẹn. Eh, ah, àtùpẹ́ àwa tá à ń wáṣẹ́ kọ́ńtì yìí pọ̀ o. ọ̀ oh, ah. ọmọ máa ṣàánú ni wẹ́ẹ́ wọ́n yé. ẹ try ẹ lẹ́ẹ̀kan sí i. Uh, good afternoon, sir ah okay. ah ẹ káàsán sà ẹ yẹ sà mo ń lọ ní street ni mo wá rí ẹ pósítà kan tó fi sára pole so usher needed but nọ́mbà nìkan ló wà ń bẹ wọn ò fi àdírẹ́sì ibẹ̀ sí ẹ jọ ṣé ẹ lè sọ àdírẹ́sì ibẹ̀ fún mi sà ok ok all right all right sir okay ẹ àmà èmi náà máa dé bẹ́ẹ̀ sà all right yes sir mo ti kẹ́ ti ibẹ̀ Eh? àná ah, bí wọ́n ṣe pick call mi sí ẹ mọ̀ pé nọ́mbà tèmi ni mi mọye èèyàn tí wọ́n need so bóyá kẹ́yìn náà máa try ẹ̀ tó bá ti gbé so wọ́n á fún yín lá address ah, no ẹ lè ẹ máa try it now ah ogúnṣọ́ tọ̀tọ̀ jàre. Hello, Inspector Dan. Hello. Mo ti get tied out àwọn guys yẹn. Oh, good. Okay. Perfect. Perfect. So, no problem. Okay, okay, okay, that's good. Thank you very much. Agent Sir Joshua Thompson, ó ti pass signal you are. pé ká máa right away. So, let's go. Yeah. iṣu kò ká kòkó ò lè gbàtà kò ká ẹ̀wà ohun tó bá gbìn ló máa ká what you sow you reap ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la. Ah, ẹ kú jókòó. yes ma yes ma um, yes ma ẹ jọ̀ọ́ ń tura ọ̀la ẹ má bínú ma o ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín okay. um, mo observe pé àwa tá a wà ń bíbá tẹ́lẹ̀ fún interview yìí á okay. and bẹ́ẹ̀ ṣe ń mú wọn wọ ibẹ̀ yẹn mo rí pé wọn ò jáde padà so nǹkan tí mo ní kí n bí nìyẹn mà. kò sí problem lórí yẹn ṣe rí àwọn tó wọlé yẹn they are lucky ones hmm. so wọ́n ìwọlé yẹn ó ṣọ̀fun pọlọ bẹ̀rẹ̀ ṣe street ni. so fast. yeah because company wa ṣì need more staffs. ah èmi náà gbàdúrà pé kẹlẹ́dà mi jẹ́ kí wọ́n mú èmi náà. ah àtẹ̀mí náà. no problem a ti mú yín already ẹ ti wọlé. àtẹ̀jọ́ máa rí ṣe é. hello okay they can come now okay wow ó dà pọ́nìkẹ́ máa bọ̀. okay. so. Now we. Madam, you are under arrest. Under arrest for what? Stand up! Get up! Uh, you are under arrest! Why? If you ask me any question again, I'm going to blow your head off. I Àwọn tó kù dájọ́ ṣiṣẹ́ burúkú dà bóná wà. Àwọn wo? If you don't cooperate with us now, Bunia, I out yín wà. Bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀. Díẹ̀. Outside! Díẹ̀. Díẹ̀. Mm. I don't ask you to roll, okay? Tonya, follow me. You, you, stay, okay? That's off. Move it! Inside! Bastard! Answer! Oh, so any hideout to me by? A one fancy office, a distract I win you! dákẹ́ hmm. báwo lọjà ṣe wá rí báyìí ojú ọkọ tiẹ̀ kò sọjà rárá rárá rárá. ó yẹ kó ti mọ̀wọ̀ náà lára ah. mélòó lọjà tá máa ń tà oh. èmi ò tiẹ̀ tí ọjọ́ Monday ah mo ní kó lọ bá mi gbé àpò àlùbọ́sà bíi méjì wá nítorí gbogbo èlé tó gbé wá lánàá ṣe rí gbogbo ẹ̀ ṣe rí. Eh, àwọn ọmọ náà bí wọn fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ ni kò yé mi ah, ó yẹ kó ra ètò lọ́mọdé. ẹ̀kọ́ ra jẹ́ ń bí o. Ah, ah, ìyá akeem ẹ kújọ́ mẹ́ta. ìyá àjàrà báwo ni ṣé ń tà. ọlọ́run ṣeun ẹ ṣe. ọ ní kí n yọjú kí n kí yín náà ni. ẹ ṣe gan ni. pẹ̀ ẹ bá ń ká akeem o ọlọ́run á wò wọ́n pọ̀ ẹ ṣeun ẹ ṣe o ó dàbọ̀ o ó ga o mọ́tò ẹlẹ́ẹ̀kejì rèé o ọlọ́run mọ́tò ẹlẹ́ẹ̀kejì tọmọ ẹ̀ tá kì í múra fún òun ló ń gbé lọ yẹn. ṣé ìyá akíìmù tó gbọ́dọ̀ láti bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni tó bá wá rí ilé tó kọ́ fún ìyá ẹ̀ ojúlé ìlọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣákìmù ti ṣiṣẹ́ ní CBN. ẹyọ ọ̀rọ̀ CBN lélẹ́yìí tá à sọ yìí oníṣẹ́ ìṣiṣẹ́ ń sin. lákìmù tí ó kàwé mo ló ti wá rówó tó fi ra gbogbo ẹ. ibẹ̀ ni kẹ́ jókòó sí so ó dìgbà tó bá kàwé kó tó dìpẹ́yàn máa lówó lọ́wọ́ sóríire bó ṣe wà yẹn yahoo ńlá ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bàbá yálàyà yahoo bàbá àwọn yahoo tó ń rán yahoo iṣẹ́ ànímọ́ kò ṣe mọ́tò tó rà fún ìyá ẹ̀ ni mo sọ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí kò ṣe èyí tó ń lò fúnra rẹ o ilé tó kọ́ fún ìyá ẹ̀ mi ò sọ pé ilé tó kọ́ fúnra ẹ o kí ló fi ṣeré ìyá Akeem. láwọn yahoo tán ní oògùn ẹ̀jẹ̀ oògùn owó ló ń ṣe tó ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. àyà hmm. ṣìkẹ́mi kí ló dé tó wà nàìfù báyìí torí ọlọ ṣé tàlùbọ́sà tó ń tà ni àbí torí èmi náà tí mò ń tọ́gẹ̀dẹ̀ ra wòsíwòsí orí mi náà pé díẹ̀ díẹ̀ báwo ló ṣe máa sọ pé èèyàn ṣe yàwó ológun ẹ̀jẹ̀ ni let me tell you iṣẹ́ ọpọlọ ni bẹ́ẹ̀ ni àwọn tó ní ọpọlọ wọn ṣe dẹndẹn níṣẹ́ yahoo sórí tó bá gbé ọpọlọ yẹn sílẹ̀ tó tó mọ tó ṣe báyìí òun ló máa ń jẹ́ kó rówó kò nígbà téèyàn bá ṣoògùn owó oògùn owó kíni kí ló kí ló àwọn tó máa sọ pé ẹ̀jẹ̀ yànnà ta sílẹ̀ kíní kan irú inú ni bí ni ni bàbá iṣẹ́ tó bá yẹ pé mo tó bá yẹ pé ajára ojọkùnrin ni a ṣe yahoo ṣé pé yahoo pawó bẹ́ẹ̀ ni. ó pawó jù bẹ́ẹ̀ lọ ó pa yàrá yàwó ó pa yàwó dànù bẹ́ẹ̀ ni <laughs> ó ti dáa báwo ni mo ṣe máa ṣe báyìí o sọ fún mi pé o máa wálé lálẹ́ yìí náà. iṣẹ́ ọmọ ẹ rọra nítorí ẹ̀ náà mo ṣe wá ń pè é látọkọ̀ tó dé. ìwọ ìwọ ṣe ti pè mí látàárọ̀ ah, onísọ lẹ́nu ní ẹja rẹ̀ ah, ah. o mọ̀ pé o máa wálé wá ti tètè pè. ok o ṣe ọkọ mi ṣùgbọ́n ó yá yọ gbogbo ríǹgì mú ẹ kó yọ gbogbo yẹ́rìn gbogbo mẹ́kọ̀ yọ kó yọ fìlà kó yọ gbogbo. wọ́n wulẹ̀ yọ ó fi tiẹ̀. ẹ kúlẹ̀ sà àlàáfíà fún yín sà. àbí tó mẹ́sàn-án kọ́ yín àlàáfíà fún mi ṣùgbọ́n wọn ò ní fẹ́mọ̀ rẹ rè bó ló ti ń bọ̀. church ni sir. church ló ti ń bọ̀ láago mẹ́ta òru. a ní fújì ni. ṣebí mo sọ fún yín pé ó lọ sí ṣọ́ọ̀ṣì. níṣòro tó o bá ti fẹ́ ká yẹ yòrò mọ́ mi lọ́kọ níṣòro dáàkéde ń bá ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ láì pé mi ló bí fún dákun ìyá dẹ́pẹ́ mi àti bí Jésù tàwọn bí wọn náà pásítọ̀ wo ló gbọ́ láàyè pé kó kó wo oríǹgì bọ̀ mú báyìí kó sọ́ọ̀kì mú sọ́ọ̀kì ẹnu tí bá dà lọ rẹ̀ rẹ̀ báyìí. pásítọ̀ wa náà mi sá. <laughs> mo rò pé pásítọ̀ bá mi dé ìlọ fẹ́ dà kọ́ ni <laughs> pásítọ̀ ló ní kẹ́ ẹ gbé sùtánà lórí híìlì báyìí hmm? tó mi ń sìn. o sì ń lọ ilé ayé ẹ mọ́ mi lọ kó sáfẹ́ bọ́nu transformer fúnra rẹ̀ ọ̀yà bọ́ gán àtọ̀ wọn kiri. bọ́ àtọ̀ wọn. bàbá ṣe kémi ẹni sùn jàre ṣíṣe mọ̀ parí òru la wa. sọ̀wọ́ wòlé ìjọ pa yín ah. papọ̀ ọ̀yà bọ̀. kí ni kò bọ̀. bọ́ kiri fún mi. ilé ìwọ òrìṣẹ́ nínú lóṣù mẹ́sàn-án àbí àkọ́bí ajá. nǹkan tó wà ní. ó lè ṣe ẹjọ́ ẹ̀kọ́ ìwú báwọn náà lè mọ mánéjì ẹni dín mi fẹ́ ìyẹn tọ́jà se kíá ṣe kíá ṣe kíá dá mi lò. ẹ bá má jẹ kó bọ. tọ́ ọ̀wọ́ wèrè wọ́n ọmọbìnrin má jẹ. ṣe fẹ́ bọ́ sí òhò ni. tí bá para mi tán tó pa àwọn náà o. Hmm. Ah, ah. kí ló ń ra mú sí hmm. ṣe ti rí ọ̀n lọ sí ayé mọ́ mi lọ. Ah, ilẹ̀ kẹ̀kọ́ yìí ń gbọ́ lójú oyè tí mà. ilẹ̀kùn kékeré ni mo ti sílẹ̀ kẹ́ sí díẹ̀. ìyálóde of oríta mi ìyálájẹ of club house. olóṣè ìgbàlódé ó ti dà ó báyé rẹ̀ jẹ́ kó rò pé òun ṣe nǹkan rẹ̀ ló ń ṣe lójú ara rẹ̀ ẹ má ti gbówó wá fún ọ central bank so ti rí sìn bá ní sìn tó bá ti ṣe ráìsì fún mi tó fẹ́ràn mẹ́rin rẹ̀ tí n fi jẹ orí ẹ̀ mọ̀ pé bí o ti ń rówó ọ̀dà ẹ̀mí àmọ́ mi ló fi ń wówó. ṣùgbọ́n ẹ̀ ń jẹ́. ó rí pé kì í jẹ orí ẹ̀ ráìsì máa jẹ mo ti mọ̀ pé rán ni yọnu mọ̀ pé ráìsì inú ilé agbára mi ká mi mọ̀ ọ́n ráàyàn wá. bó lẹ́nu ẹ̀yin méjì mo fẹ́ nà ọ̀nsá mọ bàbá ń tiẹ̀ èmi mo sábì ọ́ mo gbà pọ́ ọmọ ọlọ́mọ bọ́bí bọ́bí ìnà ọ́ mo kàn fẹ́ sàlàyé fún wọn ní bọ́bí bọ́bí sínú ilé olè mo wà ní bọ́bí. ìwọ ni kò bọ́ síwájú jáde. mo mi ẹ máa bọ̀. àní kó ìwọ tẹ nìṣó wájú náà nìṣó. sorry sir sorry please. Ah, àbáyé ẹ fẹ́ dàrú ni wọ́n fi èbò bẹ́ẹ̀ mi èbò tó ní lọ́ọ́ fi ṣe rádaràda lójú títì. wo. Oh má fi okọ̀ mi sẹ́yìn okọ̀ ẹ mọ́ o tó mi sìn kó fi okọ̀ ìyá rẹ̀ sí àdìkẹ́. ẹ̀yin lẹ mọ̀ kó fi sí. ẹ má ẹ má bínú. mo mi dáadé wá ti bínú wọlé. gbogbo jẹ́ kó máa bínú tó bá máa bínú jàre kó. ìyá dáràn ó lọ́sàn yìí rà lọ́tẹ̀ yìí o ó kan bí wèrè. Hmm, ah, tàbá ti rírà náà la máa ń kó wa. ó ṣe wá kan báyìí ó ṣe kọ́kọ́ yẹ̀ wò kó tó rà. mo wá. gbàmí tiẹ̀ ó kàn kàn òun ló ń họ ọmọ ló ń họ òun jẹ́ tèpo tèpo dẹ̀ kan ah, ah, ilẹ̀ bó lọjà ajébùbàjẹ́ lé ni. kọjá mi. Ah, ọlọ́run á bá mi kẹ́ ẹ alájí ọmọ ọmọ yìí gbogbo ọ̀nà ló fi wúlò jájára lọ àfi kó máa fọ̀rọ̀ wé kẹ́wọ́ èmi ò dẹ̀ mọ̀wé náà pé bóyá kinní kan mm. ọmọ yìí ṣìkẹ́mi ọlọ́run á kẹ́ o. bó ṣe kẹ́ mo rẹ́ni kẹ́ ó ṣe mm. ọkọ mi á dáa fún ẹ. ọmọ ọlọmọ yìí bàtẹ́mi náà wà ní ní èjì ẹ̀ báyìí. egun ẹ̀ báyìí. mi ìwọ bí tó ti rí egun náà. Ọlọ́run mi ìwọ. egun ẹ̀ lé o. Ah, ah. báwo ni ọkọ mi. àṣàlàfíà ah, ni ilẹ̀ àdúpẹ́ àdúpẹ́. kàtàárọ̀ báyọ̀mí. Hmm, àbáyọ̀mí ọlọ́run ò jẹ́. kìtẹ̀ hmm. ni gan. èwo ni àbáyọ̀mí ọlọ́run ò jẹ́ gan. ọ̀rọ̀ onílé jàre ibi tó bá ti bá ni náà láti ń sọ bá mi já sí. àbáyọ̀mí ọlọ́run ò ní jẹ́ kó tayọ wá. àmín mo ti bẹ́ẹ̀ ríṣẹ́. Ah, ẹ ti bá mi ríṣẹ́. lágbọ̀rọ̀ lọ́hùn. iṣẹ́ alálùbáríkà dẹ̀ iṣẹ́ tó dáa tó máa yẹ tó máa yẹ ògo tó máa yẹ wá báyìí tó yẹ pé mi àti yẹ a máa máa lúwẹ̀ nu owó báyìí. irú iṣẹ́ wo nìyẹn mà. iṣẹ́ yahoo ni. yahoo. iṣẹ́ yahoo tó máa sọ wá dán ọlọ́lá ọlọ́lá tó máa sọ wá dà wá náà dẹni gíga ṣé bó máa kíìmù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ó ti lówó burúkú <laughs> àbí ah. burúkú owó ti mọ́tò kejì nìyẹ́ ẹ̀ gbé kọjá níjó ni. ọkọ̀ bọ̀gìnì tó gbé kọjá. Ah. ìkejì ìkejì. ara mi bù máa ṣọ̀gbà tí mo rí. ẹ rò pé yahoo lórí zimba yẹn àti pé tí bá fẹ́ bẹ̀rẹ̀ yahoo gan kì í ṣe ọlọ́sọ̀bẹ yìí ni màá fi bẹ̀rẹ̀. Hmm. irú fóònù tó wà lọ́wọ́ ẹ tó ń kọ́ńpléènì èmi àti yẹ́ àdówó pọ̀ ara fóònù fún ẹ ara láptọ̀pù fún ẹ gbogbo nǹkan tó fi ń ṣe ara fún ẹ ṣé bó mọ tí eh, bọ̀. ẹ ẹ tí kọ̀ọ̀kan náà. ti lọ gba nọ́mbà tí bọ̀ ibẹ̀ ló ti máa lọ kọ́ṣẹ́ iṣẹ́ tá a ti parí tá a ti mọ bá a ṣe máa ṣe. Abáyọ̀. Ah, àǹtí mi. báwo ni kí ló ṣẹlẹ̀. ẹ ká sọ. ó lọ bíṣẹ́ lé nìyí. Mm, mọ́mí ló ní kí n yọjú sáwọn. Oh, oh, èmi kiri lọ nìyẹn. ọ̀rẹ́ ó o. ọ̀nbílà kó má dúró. ọmọ ló lẹ̀ ṣe mi lè bọ́ṣẹ́ ọmọ ló wà jẹun bọ́ṣẹ́ o. ṣó tún ronú sí kó tó rìvásì ni má dẹ̀ fipá díẹ̀. Hello. Hello there. You mean me? How are you? I'm good. What are you heading to? Don't worry. I'm waiting for my Uber. Uma to dance. Uber? Yeah. Uh, babe, jẹ́ kí n di ìwọ ẹ̀ gbogbo ibi tó ń lọ mo lè gbé ẹ lọ síbẹ̀ jẹ́ kí n gbé ẹ lọ come on get in. Yeah. Hello. Thank you, sir. How are you? I'm good. Uh, what's your name? Maumi. Ah, oh, Maumi. Ah, that's very lovely. So can we go now? Sure. Good to go. Yeah. Yeah. That's nice. Oh, baby, you are so beautiful. Thank you. More fine, more fine. If you don't repent, what's already a marriage? Ṣé wàá lè gbé yẹn? Gbé kínní ìjọlẹ̀ òṣì. Will sign out? Mọ́mí ẹ ṣe máa jẹ́ ẹ má bínú. Ọmọ ilé kò jẹ́ kí n kí. Hmm. Ọgbẹ́ni She came me. I got some. She came me. ṣìkẹ́mi. dan fashion. yo yes now. And prefect. ẹ na. sorry sorry sorry sorry. longest time. yes now. báwo ni ṣe wà wọn òkè. àṣìkò kí ló ń ṣẹlẹ̀ bólẹ̀ ń lọ bólẹ̀ tí ń bọ̀. mọ́mí rán wọn aṣẹ́ káwá ra nǹkan lọ́dọ̀ mọ́mí bí báyìí ni a wá gbé ọjà. mọ́mí kọ́ wá àlàáfíà lẹ́ everybody wà. dadi wa òkè bàbá yẹn ṣá aso see me now as a big boy. wá ṣe weightlifter ni ẹ ni. Uh, no no i'm not but iṣẹ́ tí mo ń ṣe ó jọmọ́ kí a máa ṣe àwọn exercise kankan so nǹkan tó fà á nìyẹn. Uh, okay. Good to see you again. Oh, my God. Babe, ó rántí Tómisìn. Tómisìn. Eh, eh, àbúrò mi. tó máa ń gbé kunlé mú lọ bá wa ra ẹwà nínú ẹbí. <laughs> kí ló ṣẹlẹ̀. àwọn kò ẹ stop ẹ stop mi má bínú má bínú. ẹbí máa bí mi pa aládùúgbò i'm not a big girl now. big girl ni big girl àbúrò. so kí ló ṣẹlẹ̀. yeah yeah n padà lọ sí ṣọ́ọ̀bù sí i. ṣọ́ọ̀bù mm-hmm. yóò jìnnà sí ibà rí. kò jìnnà kò jìnnà. Mm. Okay. Um, okay. Kò sí problem. Yẹ kí Okay. Let okay. me have your phone. Oh, sorry. Oh, meet my colleague. Oh. Oh, Tonya by name. Okay. Yeah. Good afternoon. Good afternoon. Good afternoon. Okay, nọ́mbà Oh. Yeah. pè mí bẹ́ẹ̀ pè mí pè mí. Mo ti ń pè wọ́n náà mo ah ó ti wọlé ó ti wọlé. so má pè é. ok má gbàgbé àti pè mí o amẹ sòdè ah, ah. look at you. ti kí ló ṣẹlẹ̀ aṣọ́gègè <laughs> a máa sọ̀rọ̀ ọjọ́ owó òṣì. kò tí kẹ̀ all right dear eh, má pè all right mama expect o wọ́n máa gbọ́ all right. àṣejẹjẹ òrékelẹ́wà ṣe pẹ̀lẹ́. jáde olówó orí mi kí ló wáá dé tó wá kẹ́yìn sí mi. ló ń gómìn lọ́bẹ̀. Ah, ah, ọbẹ̀ bíi ti báwo. owó náà ní hamila báyìí. ṣó rọ̀bẹ̀ lọ́wọ́ mi ni owó kí ló tẹ̀ máa ń ṣe é gan-an. àkànjí àdè àkànjí súnmọ́ mi oh. náà ó dà kojú sí mi ọ̀rọ̀ wa ọkọ mi olówó orí mi àkànjí kanjì bàbá ṣìkẹ́mi bàbá tó tó mi ń sìn. Oh, kí ni tó ní mi láti báyìí mo fẹ́ sùn àtàárọ̀ mo ti ṣe wàhálà lọ́jọ́ ẹ̀ ń rẹ́sì. ni rẹ́sì pé kí ni tí bá dé tí bá ní kí n fún ẹ lọ́wọ́ kan ṣe ń sìn wá máa sọ pé kí n ló yájẹ́ ká sáré ìṣòwò kan ọlọ́run àná sórí ìlò ojú ẹ̀kẹ́ yóò máa ń dá mi lọ́rùn gan ni. má jẹ ọ̀dọ̀ ní nǹkan kan fi bílẹ̀. ó yá kọjú sí mi jẹ́ ká ti sọ̀rọ̀ jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. o ti ẹni ronú ọmọ ronú bíi ní modẹ so ọmọ old modẹ ní ọ̀nì. old modẹ bíi ti báwo kí ló tẹ̀ máa ń ṣe ẹ̀ gan-an ó kàn máa kásà láàyàn kọjú sí mi jàre àkànjú kí ni. tanu. ee mo kú o mo gbé o mo gbé o ẹ rà dáàdì wa mo gbé o. ó ò tilẹ̀kùn ní ò tilẹ̀kùn ní. mo tilẹ̀kùn ọkọ mi. àwa gbọ́ pé ẹ gba pension is and ṣé ẹ̀tọ́ àlàáwá gbà. excuse me Ẹ jọ̀ọ́ lóòótọ́ ni mo ti gba pension, àmọ́ kò sówó lọ́wọ́ mi nínú ilé báyìí. Ẹ wò ó. Ẹ máa mú ìyá yìí lọ. Ẹ ń fún olówó lọ́la, ẹ ń fi wá gbọ́ padà. Ẹ jọ̀ọ́. Ah, ogun ló pè wá. Àwa ò expect gbogbo gbé cash wá lè. transfer sọ àkáwà di BTC? Ẹ wo ṣẹ́rù pa wá ṣeré ń bí ni. Wọ́n dẹ̀ ń kọ fún yín látàárọ̀ ẹ̀ ń parẹ́. Ókè André àti yín fáìn ju ti tiẹ̀ lọ àbí. Bó ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn tó ṣe yín bí ọmọlúàbí ẹ̀yin ṣe bí olófò ẹ fẹ́ jológo bíi tàwa àbí ó dáṣẹ fẹ́ gbọ́ kán mú ìyàwó yín lọ ká lọ fi dógò ká lọ máa nà ká máa fi ẹran gidi ká máa fi légungun arúgbó ó bá mi máa ṣe tí ò dáa fún yín tẹ́ bá gbowó jáde. aláàárẹ̀ mi ni màlá màlá kò lè tó yìnbọn lọ́wọ́ di lágbájá wa ká mi mọ́nú ilé ọmọ màlá ni bastard. ọ̀pọ̀ tẹ̀mí bàjẹ́. mo ti yanjú ọlá jọ jẹ́ kí àbáyọ bọ́ǹbù meet me yẹn bá ṣí sáìtì yẹn so kó náà lè bẹ̀rẹ̀ from somewhere. àbáyọ fojú sí ọ. t-boss. bàbá mi. irú gbèjọ yẹn jáde ọlá máa kọjá ń bẹ̀rẹ̀. ẹ ẹ máa wọrẹ mo ká ṣe máa máa ní dvpn tó strong now ó sì yẹ máa máa ní update ẹ máa wọrẹ jẹ kó ṣáà ṣe máa lọ bẹ́ẹ̀ náà. Ah! kí ló ṣẹlẹ̀ ọmọ ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí. àwọn olè ni ó fẹ́ máa kówó pamọ́ àbí ó ti ó fẹ́ máa kówó pamọ́ ń sìn club a máa lọ club friday nìyẹn. ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la. bọ̀bọ̀ kí ló ń gbà yìí ó ṣe gbà yìí ta ni ẹ come ah, Dutchman vex vex. Alpha, alpha. now. how now. ọmọ ọdún hey guys alpha. far. Oh, ṣé now. fà. what. kí n máa bọ̀. Ah, kò uh, Um, hey guys uh, sorry for me few minutes kí n bọ́ rẹ̀ mi ti tó few months tí mo ti dé yìí nǹkan tó gbé mi dé gangan ò tí bá mi sọ ó mọ kíní yìí. lẹ́kàn báwo ló ṣe ń ronú báyìí torí ẹ̀ náà ló gbé mi wá wọ́n ti ní ká wá. ká wá. ìyá nígbà wo. ẹ wo dìde nsinsinsin lọ change jẹ́ ká máa lọ. ẹ ò sí wàhálà báyẹn. ọ̀la. kí ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá mi kí ló calm down I'm need sorry now ẹ mọ̀ pé wàá ṣẹlẹ̀ for safety purpose àbáyọ̀ ẹ̀mẹ́jì ẹ̀kú fún everything tó wà ń bì àti gbogbo fáìlì ẹ̀kú everything to the safety house for safety purpose so ti yé ẹ wò. ọmọ ìyá mi ah, ta ló ń kan lè kúta àwọn olówó àmì lọ́wọ́ tó wà mí ọ. kúndé náà àríwá ń bẹ̀. you T-Boy? Yes, I'm T-Boy. Good. T-Boy, you are under arrest. For what? When you get to our station, they will explain everything to you. I have to see your search warrant. Are you crazy? You're under arrest! You're asking me fucking question. Am I willing? Am I willing? Kí ló ṣe léyìí? T-Boy, I'm ọlá kí ló ṣe? Ìwé ìdí T-Boy, kí ló dé? Kí ló ṣe? you dey follow me talk you dey ask me fucking question you dey mad abeg sit down search everywhere yes, sir. every room in this house yes, sir. search yes, sir. ọdẹ èmi tí bọ ìdán gone. see this one you go see ìdán that don we go see this night. Far. yes sir gbogbo nulẹ̀ ẹ̀ pọ̀ ti wò pátápátá mi ò rẹ́rù kankan. nothing. Yes, sir. Get up. <laughs> ohun tó bá gbìn ló máa ká wọ́n ti so you rí ẹ ti ká ṣe rere nítorí ọ̀la. ilé kòrò ọkọ tí yóò bá gbé jẹ́ fórí tí yóò jẹ́rẹ̀ mọ́ṣẹ́ àdúrà lẹ́bàá ó dá mi lójú pé. fọwọ́ ewé tọ́lẹ̀ o mo rẹ́ni tó fọwọ́ ẹ̀ pàkàṣẹ. ààrẹ ni tó ń ta mọ́tò tí ó tó ààrẹ ni tó ń talẹ̀ tí ó lè kọ́kọ́ fún un. ọ̀rọ̀ ìgbésẹ̀ we ah, need uh, bottled water. Oh, okay. Yeah. Um, um, um, má bínú o jọ kí lorúkọ ẹ. Ṣìkẹ́mi sá. wow Ṣìkẹ́mi what a beautiful name. thank you. What more to ni ẹ tí o bá mind ṣe o lè fún number. nọ́mbà yẹn. nọ́mbà. Eh, no kí màá tẹ́kọ̀ọ́ jọ rẹ̀ náà ni big deal now ah, come on come on. Okay. All right. Um, don't say anything serious. Just call here. Um, all right. I'm um, checking cake. Uh, so I leave my boya. Uh, so I leave my number to them. You know. Ó ti ń ring. Ó oh, ti ring. Okay. Um, number me here. Okay. I'm sure. All right. Okay. Um, Like, um, what you call Okay. Oh, I'm oh, here, Lily. Uh, you can keep the change, okay? Come on, Mama, your little phone, Mama, so better. Okay, yes, sir. Fine girl. ẹ̀yin òbí ẹ kọ́ mọ bó ṣe tọ́ ẹ kọ́ mọ bó ṣe yẹ torí. hero. Sakura Shamanja Santo Shema. Hare Bucho Bucho Bucho Bucho Bucho Bucho. Hangama Bucho Bucho Buaja Bucho. Lukudi Mikudi Lukudi Mukudi Lukudi Mikudi. Ombucho Ombucho Ombucho. Hero. Dollars. Pounds. Ajantiga ajá àǹtígà ó mà ṣe é ṣe ó mà ṣe é ṣe. ẹ tẹ̀lé ìlànà kí ẹ sì gbọ́ ìkìlọ̀ torí wípé etí ni àwòkọ́ fi gbé ìyàwó ọ̀rọ̀ ẹ máa wà ní orí ìkúnlẹ̀ ẹ máa díjú yín pa ẹ máa wá máa pé ṣàṣà màtúrà ṣàṣà màtúrà ṣàṣà màtúrà sàsámà túra yẹn gangan ni jínù tó ń gbé owó ńlá wá bíi dollars pounds euro ní àsìkò tẹ́ bá ń pe sàsámà túra yẹn àwọn jínù yẹn máa máa ó máa mú ẹrù dání o ẹ má bẹ̀rù ẹ má fòyà o ẹ ò dẹ gbọ́dọ̀ lájú kò sí nǹkan kí nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ bó ṣe lè bà yín tó tó lè jà yín láyà tó ẹ má lajú o. tẹ́ ẹ bá lajú yín pẹ́rẹ́. ó léwu o ẹ kúnlẹ̀ ẹ díjú yín ó yẹ máa pè ṣàṣà màtúrà ṣàṣà hanjẹ pùjọ hanjẹ pùjọ ààrẹ pùjọ ààrẹ pùjọ ààrẹ pùjọ ààrẹ pùjọ ààrẹ pùjọ ṣàmánjẹ ṣàǹtọ́ṣàmà. Hantia parce qu'il est derrière parce qu'il est derrière parce qu'il est parce qu'il est ça Sasa, Olẹ̀gbẹ́sù kò ká kòkó. Olẹ̀gbàtà kò ká ẹ̀wà. Ohun tó bá gbìn ló máa so yìí rí. Ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la. Onílé kò rọ̀bù tí ẹ bá gbẹjọ́ mọ́rí tí ẹ bá ṣe. Ah! ó dá mi lọ́jọ́ àwọn ọmọ yìí ṣe nǹkan ìwọ ah! ah! ẹ̀yin ọmọ yìí kí ló dé tẹ́ ẹ bẹ̀rù ṣé bí mo ní kẹ́ ẹ má lajú ẹ lọ lajú. It's been like you dream big and start small and you start big a amount to nothing in future. bẹ́ẹ̀ni lọ ẹ̀gúsí tí bá délé kí n yẹ ẹja sí. alẹ́ ẹ̀gúsí yóò gbẹ jàre. ṣe bí wọ́n ṣe ló ń ta <laughs> bó ṣe wà yẹn máa wá da ẹja sínú ẹ̀gúsí. ibẹ̀ ìwà àtẹ̀gúsí ó tẹ̀ wá ó ti wá gbàgbára jù ah. ẹ̀gúsí náà yìí gbẹ ah. ó tutù. ẹ ṣá lọ́bẹ̀ lọ́bẹ̀ lọ́bẹ̀. ó máa lọ náà ni kí ló wá kí la eh. fẹ́ ṣe sí olúwa ṣáà tajà. bí ọ̀sẹ̀ egun lápá mi ọlọ́run bá ń gbọ́. àna ẹ ti dé. ẹ ká sọ wọn. Ah, bàbá mi ká sọ ọkọ mi ẹ kú jọ mẹ́ta báwo ni gbogbo nǹkan. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ eh, ma ẹ jọ ma ṣìkẹ́ mi ń kọ́ ma. Ah, ṣìkẹ́mi ti ó lọ sọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ eh, ó lọ sọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà eh, eh. ó ti lọ láti àtijẹ́ta ìjẹ̀bọ̀gbà tó máa dé gan pàápàá. <laughs> ọ̀dọ̀ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ló lóun fẹ́ sáré dé hmm. hmm, ó máa ń pẹ́ ó máa ń pẹ́ ó lè tọ́ làgàn kó tó dé. ẹ ẹ ok ma mo kàn fẹ́ gbé kinní fún ma oh. ẹ bá mi gbé fún tó bá dé ma yes ma. ẹ ṣe o but ẹ jọ ẹ mọ̀ bóyá ṣe máa padà sí ṣọ́ọ̀bù lẹ́nu àbí kò. tó bá lọ bẹ́ẹ̀ yóò ń ṣọ̀sẹ̀ kan. <laughs> ìjẹlò tó lọ <laughs> ọ̀sẹ̀ méjì ló lọ. àwọn ọmọ ọ̀sìn kọ́lọ̀ ń ṣàánú. ó dà wọ́n ma. ó jàre yes ma yes ma. ẹ wá o. báwo rajà. <laughs> ewu ń dára ní ẹgbẹ́ wa. <laughs> ọlọ́run máa mú yàn òun náà ti rò pé òun máa mọ́ ọmọ ń bí rádaràda tòṣì ó yà mí lẹ́nu mẹ́sẹ̀ ó kàn ṣe láàgòrò bóyá rò pọ̀n gba ṣé basketball là ń gbá ń bí ni. ìdíje ọdún tọ̀tọ̀ ní kíni ọkọ̀ náà ló ń ṣe tapa kùkù bí ọ̀kadà ni. èèyàn bí ẹ̀kọ́ mọ bó ṣe tó ẹ̀kọ́ mọ bó ṣe yẹ. ṣeré every time tí bá ti wà pẹ̀lú ẹ̀ ó máa ń ṣe mí wípé mi ò róbìnrin rẹ̀. <laughs> Èmi náà gan mi ò mọ̀ pé true love exists until I met you. Really? Yeah. <laughs> and Do you know nǹkan tí like jù nípa ẹ? What is that? Your honesty. The first time I came here ló ti me fún only pé o to money America. ní Amẹ́ríkà. Tó bá jẹ́ àwọn ọkùnrin mi ni ọ̀ oh, wọ́n ní sọ. I'm <laughs> um, sure nǹkan tí ó ṣe pàtàkì jù ní relationship òun ni honesty. Alright, ìwọ ló fi ń pé mo ti marry o. For my dad, wọn believe pé mo ti marry wọ́n máa ń sọ fún mi pé mo ń tọrọ àmì ni pé mo you know <laughs> so for that reason wọ́n máa sọ me, all the time pé mo gbọ́dọ̀ fẹ́ money Nigeria, Nàìjíríà hmm. and now that I've met you hmm. you're going to fill that space for me. Oh, really? yes <laughs> ìyẹn to bá gbára dúró ṣá. of course <laughs> máa gbára Duro. yeah. I'll spend the rest of my life with you. Aww. Hmm. With you. Aww, thanks, babe. yeah, to bash Dada. down. Masjid Dada. You sure? <laughs> yes. <laughs> oh, thank you very much. I'm about mi join I'm here, I'm here, but then yeah, um, one more thing. But um, I know inú mi ò dùn pé o dun your shit on school, so I want you to go back to school. Really? Oh. I will. Good, good, and. Sure, it's about to Badade, my next trip. Yeah. We are getting married. oh, yeah, thank you. uh, one sec. Okay. Hello, Dad. Oh, Ironi. It's in one Nigeria. Dad, you ló dé she ṣe fún mi surprise tó tó yìí? Tó bá pẹ́ ti sọ fún mi, màá ti wá gbé ilé Okay, so Nibola Awansi. Hotel. Oh, somewhere airport. Oh, okay, what's the problem? Uh, my, my, you're just saying mine. All right, I take care. That was Your Ṣé daddy yẹn? Yeah, my dad. You know, me ò sọ Daddy ò ń Nigeria. Oh. Ghana ni wọ́n máa torí pé máa man lọ man ń dé she she ṣe wọn pé káwọn relocate lọ si Ghana you know so that is like surprises gan imagine wọn sọ fún mi kan tó dé oh. for me dad. kí ló dé tán yìí wà lóòtẹ́ẹ̀l kí ló dé tí wọ́n wá Um, yeah, yeah. <laughs> Hotel tí wọ́n dé sí yẹn, ah. ó airport. So oh. wọ́n kọ́ fi ń pe àti máa bọ̀ bíbá yín and all of that. So tó bá ti di ọ̀la wọ́n máa wá ọ̀ kálórì wọn aṣáfà ìwé kan láti connect. think twice and stop talking <laughs> with your future. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìyá jarajara ó dẹ̀ ra ẹran fún mi lọ́dọ̀ bọ̀dà Jamiu. bọ̀dà Jamiu jẹ́lẹ̀ ẹran àwìn jẹ́ bẹ́ẹ̀ ta. Ah, ah. àwìn bíi ti báwo ẹjọ ẹ bá ń gẹran bí oní hundred naira jàre tí n jẹ́ ń yọ sí ẹ lọ́rùn ìwo ni kínní ah ṣìkẹ́mi ìwọ ló mọ̀ bọ̀dájàmọ̀ ẹ bá ń gé fún ẹ bá ń gé fún ṣáà ti gbọ́ ṣìkẹ́mi ṣìkẹ́mi. ẹyin àtọrọ ẹyin. mo èmi àti ìyá jára má dà lóhùn ọ̀rẹ́ ìyọ̀ rẹ̀ ah ọkọ mi ọkọ mi báwo wà ní. fine mami. irọ́ ni o. Hmm. mami hmm? ó fẹ́ fẹ́ mi gangan gangan ni. <laughs> nǹkan tó wà ń bẹ̀ ni pé ó ti má rí tẹ́lẹ̀ bọ òyìnbó ló fẹ́ wọ́n wà nílò òyìnbó pẹ̀lú ọmọ ẹ̀yọ̀ kan bọ̀dá díẹ̀ ní àwọn òfin òyìnbó. kí ló fẹ́ fòyìnbó ṣe ṣé wọn ló ṣàwà lóun fẹ́. Ah, owó bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ ṣé ó ṣà nífẹ̀ẹ́ ṣá. ó nífẹ̀ẹ́ mi ah, ó nífẹ̀ẹ́ mi tó bá jẹ́ ẹ̀ ó fẹ́ fìfẹ́ da orí mi rú. Ah, ó dẹ̀ máa mú ọ lọ sílùú òyìnbó tẹ́lẹ̀ kọ́ ẹ tún nà. kó o gbàmọ̀ gidi ni kó o kó mọ́ra gidi. kó o mọ́ra Ah. Ah, àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù má yẹ kó gbọ́ pẹ́mọ́ lọ́wọ́ o má fi para rárá rárá rárá ni kò kò kó bí kinní ah. eh, mi. mi lọ́wọ́ dẹ̀ ọkọ mi ò já jù. Thank you. ara ilé ẹ lóde wo tètè lọ́ba tètè lọ́ba kí ni tètè lọ́ba jàre tó bá ti dé bíbá sí gbogbo gbogbo àwọn tó yẹ kó bá mi rajà òkúta òkúta rìn lára ẹ̀ káàkiri ni lọ́ba lọ́hùn lọ́ba lọ́hùn àkókùtà sí bíbá àmọ́ tó ń wá káàkiri. ọ̀rọ̀ amọ́ mi. ẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ṣùwà last week mo wà ń bíbá yìí mọ́mí dẹ̀ sọ pé kò sí around bó mo sáré jáde ni. Mm ó sáré jáde àbọ̀dọ̀ eh. fẹ́ǹsì ẹ̀ ló lọ. mọ́mí. kí ló ṣe mọ́mí. sí mo wà surprise pé mọ́mí sí ló sọ fún mi gbogbo orú nǹkan báyìí wọ́n ló yẹ kó ṣàlàyé fún mi. dan mo mọ ẹ mo mọ pé o wà overprotective ìgbà yẹn ló máa ní ká nìṣó ń lé ẹ. iṣẹ́ tèmi gangan nìyẹn ẹ láti protect aráàlú including you. iṣẹ́ mi nìyẹn. that's true ṣá òótọ́ ló sọ. <laughs> So, um, this person we are talking about, hmm. she'll trust Esha. Huh. A 100% mo fi trust ẹ. Mo trust ẹ dáadáa. Hmm. Kilo, lorúkọ ẹ? Denisha Olosho. There we go again, Dan. <laughs> Anyways, Orukwe ẹ ni Olamilekan Pius and he's a structural engineer in the UK. Okay, Pius, Pius, Pius. orúkọ yẹn sound familiar orúkọ yẹn sound familiar anyways um, mo kàn ní kí n get nǹkan down the street so mo ṣe ní kí n check ẹ. Ah, hmm? ṣe mo lọ lọ gbé bá àkókò ṣe ń bọ́ ṣe. mo ṣe dé ni. ok all right. ok mọ́mí ó dà o ma. ok bàbá mi ó dàbọ̀ o ẹ kílé o ẹ rè wá o ẹ ṣé o. kò tí kẹ. all right ok kò tí kẹ. right yeah. drive safe. ọjọ́ ọ̀la. yẹ ẹ ní ọ̀gá mi. kú dada. Ah, mo ti get gbogbo gbogbo information yẹn. oh good. ṣẹ́rí three base náà ní first base wọn ibi tí wọ́n ti máa ń mugbó yẹn ní lọ́dọ̀ mọ̀rẹ́kẹ́. ok. so another base tí wọ́n tún wá ní ó lọ́dọ̀ girlfriend ìkànnù wọn ibẹ̀ yẹn náà máa ti ń jẹun lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́kàn tó lọ sí operation ṣe wá rí major base wọn gangan pipeline yẹn gangan ni major base wọn. oh. yes sir. yeah hundred percent information. perfect. No, no, no, no. You are too much. You are too much. Okay. No problem. Sure, sir. Take care. Yes, sir. Copy. Copy, sir. Yes, sir. Ah. Ah. Ah, ìgbélayé mi ah, wọn ní pẹ́ pa ẹ́ fún mi lágbára ọlọ́run ẹlẹ́dàá dẹ̀ máa fún mi ṣe ah, ìgbélayé mi ṣá jámó. ọmọ inú ṣe yí vibes àti zinoliski ta ló dáa jù. <laughs> kí dáadáa ni o lórí tó ń kóyan ara ẹ kéré no mo ń sọ ni pé Zino Niski àti Ṣèyí. vibes ni. wà á kì í ọmọ any comes sun come rain shine come anything bọ́yìn wà yẹn Ati Zino ati Ṣèyí o kò sí kankan tí mo lánú àwọn méjèèjì jùlọ jùlọ máa lù lọ. máa kiri ara ẹ dúdáadáa ayélujára àgbàlagbà lòun náà a ti change base. ẹ ti change base. a ti yípo padà. ẹ ti tún lé pín. <laughs> ó mọ nǹkan gbà gbà síbẹ̀ gbà síbẹ̀ gbà síbẹ̀. Ah. Ah, ah, welcome be the new. ayédáyé mọ ayé ló ṣe kòtò ayé sórí ní base yẹn ibẹ̀ yẹn ló wà gòjì. so èmi wà lè mọ new base àbí. o ma bẹ kẹ ta ló fẹ́ kọrin fún wa. jágbe débẹ̀. àwo la àwo báyìí ẹ bá sì náà ibi ló máa gbà ibi ló máa gbà má wọ gbó má wọ gbó ó pọ̀ ju yẹn lọ́mọ ìyá mi kí da ọ̀dà. ṣé o ti rí ṣé o ti rí ó make sense àbí gbà síbẹ̀ always. aláyé yorùbálì ṣọ́nà tèrè wàláì hundred ni. pẹ̀lú ọkọ mi àà ṣe bó sọ fún mi pé ò ní pẹ́ dé ni. ah no no no no mi ò ní lè wálé lálẹ́ yìí ẹ wò ó mo ṣe ìpàdé bọ̀bọ̀ kan ni ó dé gbé dání gan-an ni mo dẹ̀ máa make sure pé mo fún gbẹ́ kí n tó wá sílé. wò ó kó fún gbẹ ni fún gbẹ gidi àmì lọ́mọdé gbogbo ayé ni kò ṣe kó fún gbẹ kó gbẹ bí ìgbà téèyàn ò bá fún aṣọ ni á dáa fún ọkọ mi. mi wàá lè sọ bóyá ọ̀tún la ṣá máa wálé. ọ̀ọ́ mo mi ṣé ẹ̀ ṣọ́ọ̀ṣì mi ni. ẹ̀hẹ̀n màá máa retí ẹ̀ ah mi lọ́mọ ọ̀dẹ́ ah ọlọ́run máa ṣe mo máa dúpẹ́ kẹ́ àwọn ọmọ mi dẹ̀ ń ṣoríire lójú ẹ̀mí mi ah ká nígbà tí bàbá ṣìkẹ́ mi wà lóun náà bá máa gbádùn bí ìranu ṣúgà báyìí ni ah àwọn ọmọ alálùbárí kọ́ ọlọ́run ṣe o. love you. ah, ah ìgbà wo ló sáyé dẹ́yìn mi sìn ìsìn ṣó ti wá ń jẹ owó ní báyìí. ta ló ń bá sọ̀rọ̀. mọ́mísì ni now mo kàn ń update wọn ni pé mi ò ní lè wálé lálẹ́ yes. you know you are for me tonight. yes of course i know. even not only tonight for every time. no problem i'm for you. wọ́n pè é ní sísè. all right. All bẹ́ẹ̀bì. bàbá àwọn àgùntàn ajé yẹn ni. kárí la. kí ló ṣe tó ń lanu. dìdìrín dín robo aláàfọ̀hún ní ti pẹ́pẹ́yẹ kó lanu kó pariwo látẹ̀nídọ̀tún la mẹ́wàá ìwọ gan fúnra rẹ ò lè gbọ́ nǹkan tó ń sọ àmọ́ ìfúra lògùn àgbà o kò yẹ kó mọ̀ ń lanu bó ṣe ń lanu mò ń bọ̀. ó dóyí gbirigbiri ó kági ọ̀pọ̀ náà ta kìsàkìsà lẹ́rẹ̀ ọ̀run rorò ó jíwọ́ ó dífá fún ọ̀sẹ̀ tí wọ́n ń pè ní wàrí ọ̀run ọ̀sẹ̀ lòun ò wá mọ́ ó ní wọn a máa kú ruru wọn a máa kú ruru oníràwọ̀ èsì kú ruru lọ́rùn ọ̀pẹ̀ àyíká ayé máa bá wọn yí mẹ́ìmà ní bá wọn kí yáyìíká ọ̀run ẹgbẹ́ ayé màá bá jẹ́ ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀ ìdà. dọ́tún ọmọbìnrin tó wà láàrin yìí oríire ò gbàbọ̀dé. ọ eh, bàbá a ti ṣètò alákọ̀ọ́kọ́ fún un. ẹ máa wo dọ̀tún tó o tún kéwé ni nígbà tẹ ẹ bá ṣe ètò àkọ́kọ́ ìhun òdìfá wípé kí ẹlẹ́ẹ̀kẹta kó ṣeé ṣe ó dàbí ìgbà téèyàn lọ ra pátì mọ́tò ni kì í ṣe gbogbo ẹ̀ náà nígbà míì ló máa ń wúlò fún mọ́tò wọn ò dá padà ni. bọ̀ bàbá kò lè lọ ní scot free náà because ṣe rí ọmọ tẹ́ ń wò yìí ìgbà táwa ń club bó ṣe ń họ́dà ilé ló ń họ́dà tọ̀hún bó ṣe ń gba pẹpẹ sùn bẹ́ẹ̀ ló mẹ́lẹ́ sí mi lè jẹ́ kẹ́ni ti waste lára ẹ̀ kò lè lọ nǹkan tá a bá máa ṣe jẹ́ ká mọ nǹkan tá a bá máa ṣe lórí ẹ̀. dọ̀tun ẹ gbogbo nǹkan tó wọ́dà fún yẹn ó jẹ́ lára owó ẹ̀ ni kí ló rà fún náà tó ti ń pariwo jẹ pẹpẹ ṣùgbọ́n mọ ẹni. ẹ bàbá mi ò kàn fẹ́ kó waste ni à kò lè kò yẹ kó lè waste ká wá nǹkan kan fi ṣe. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ò wúlò fún mádàrí kan. ẹ ẹ ẹsẹ̀ sọ̀rọ̀ nìyẹn ẹ kọjá àti wúlò fún kan màá ṣàròwó mi padà lára ẹ. nígbà tẹ bá yọ gbogbo àwọn ìkìrí ìkìrí ara rẹ yorí lọ́tọ̀ apá lọ́tọ̀ ẹsẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tààyàn. wá gbọ́ ó wàá dá padà ó gbé kúrò láàrin wọn ó wọ ẹnì kẹta sí. ẹnì kẹta again baba ṣe é mọ nǹkan tójú mi rí kí n tó ráwọ̀ ilé mọ̀kàn ṣàwọn randomly ni baba kò yí sí bẹ́ẹ̀ yẹn orí mẹ́ta lẹ́ǹkan náà. bó ṣe ṣàwọn náà ló wọ ẹnì kẹta sí i ó mọ̀ wípé ẹ̀ta ń tawó ní èjì ń tọgbọ̀ ikọ́ yòókù tó olùfidàn ni bí wọn bá pẹ́ mọ́ta a lè lò wọn fún nǹkan tá a fẹ́ lò wọn fún. ẹ wo ẹ wo ẹ olùfidàn ẹlẹ́kẹta yẹn bóyá kẹ́yìn náà wá sí o. nígbà wo bá ti rí wáyé nìkan yòókù ó ní kó o pè mí dọ̀tun. ẹ bá ṣe má ṣe wá fún ọ lẹ́rìí lé ẹ jẹ́ ká ṣe abiyamọ ló ṣẹlẹ̀ ní ayé yìí sí. ṣé àdúgbò wa nìkan ni. àfi kọ́ lọ́ọ́ máa ṣàánú wa o. Eh, ọmọbìnrin tó dáa tó ah. Ah, lágbára o. Eh? ẹ wọ́n kọ́ ìfà ìfúnni àbíyamọ. àwọn ọkùnrin wo àwọn ọkùnrin wo. ẹyọ ọkùnrin náà kọjá. ẹyọ ọkùnrin náà máa tẹ̀lé ọmọ yahoo káàkiri yọ. ó tiẹ̀ ti dà ó ti dà àwọn ọlọ́pàá ló dé àwọn ọlọ́pàá ló ti dé. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ madam ẹ jọ ṣé agbègbè lẹ́yìn ń gbé. bẹ́ẹ̀ ni sir àdúgbò yìí good ẹ jọ um, ẹni tó wà ń bíbá yìí ìgbà wo ni wọ́n wá drop ẹ̀. Eh? ìgbà tí mò ń lọ sí ṣọ́ọ̀bù ní ìdájí ni mo ti rí bẹ́ẹ̀ bọ́ mi ìtẹ̀ wàá mọ̀ pé wọn ì tí ì gbé kúrò. oh ok so ẹ mean pé àárọ̀ ìgangan ló ṣẹlẹ̀. ok ok. broda kílẹ̀ yìí bá a rí sọ sí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. n ah, ò mọ kankan sọ ẹ̀yin kọ́ mà. Hmm. Ah, no sir. madam. ah mi ò náà jà. Hmm, kò sí kò sí problem ẹ ṣe gan hmm, ẹ ṣe gan. we are good. Right. Yeah. Okay. Yes. No problem. Ọwọ́! Tani yẹn! Ọwọ́! Tani fẹ́ já mi lẹ̀kùn wa kí ló dé? Ah! Táìmọ̀ ṣẹ̀ tó fẹ́ já mi lẹ̀kùn kí ló dé? Ẹ́ eh? Táre! Táìmọ̀ owó yìí! Abáyọ̀mí! Abáyọ̀mí! Ọkọ mi! Níbo ló ti bọ̀ ló ti lọ sí? Orí orí! Ẹ́! Eh? Adúró náà ọkọ mi! Abáyọ̀mí ta ló ṣe eré eléyìí fún ẹ? omi omi omi máa fọ lómi abẹ́rẹ́ mi dúró lọ dúró lọ dúró lọ níbo lọ omi omi abẹ́rẹ́ mi dúró dúró jọ fún mi dúró lọ dúró lọ owó lọ́kọ̀ mi ṣáà dúró owó máa bẹ́ẹ̀ bomi máa bẹ́ẹ̀ bomi máa bẹ́ẹ̀ bomi owó owó. mo tẹ mo gbé o ẹ gbà mí ará àdúgbò ẹ àbá mi àbá mi àbá mi ọkọ mi àbá mi ọkọ ó yá gbọ́ mi àbá mi níbo ló ti bọ̀ ọwọ́ ṣe lè fún ẹ àbẹ́ mi àgbomi gbomi gbomi gbẹ gbomi ẹ yé mo gbẹ yé àbáyà mi ọkọ mi tí ẹ wojú mi súnmọ́ mi àbáyà mi lọ́wọ́ jẹ àbáyà mi ọkọ mi àbáyà mi padà wá mi àbáyà mi yé mo gbẹ ayé mi o mo kì ní o lọ́mọ tí mo wọ̀ pé tó bá máa jó mo máa gbé mọ́tò. kò gbàtà kò ká ẹ̀rọ àbáyà mi o ohun tó bá gbìn ló máa ká what you sow you reap. this is tomi sin àbúrò ṣìkẹ́mi. àbúrò mi. tó máa ń gbé kunlé mú lọ bá wa ra ẹwà ní ilé mi. but why why God mo sọ náà mi lè ṣe ọmọ ìmọ̀ mi sìn. Daddy, wọlé. Ah, Ṣìkẹ́mi, um, dáàdì mi tí mo sọ fún ẹ. Ah, ìyá ayá mi, ah. bóyá ní gbogbo nǹkan, àwọn ará ilé nǹkan. Ẹ̀dẹ̀kùnrin ọjọ́ sà, àwọn ará Ghana nǹkan sà. Moi. ok sir. àwọn ọmọkùn fún mọ̀ Ghana lọ. Ah, mi wa ni. Daddy, báwo dẹ̀ ni jíjẹ mi mu mo lè wọ kichin si kí jẹ. Ah, aya mi mo ò tí kankan ní ìsìn hmm. tó bá tásìkò bá ń pa mí bá nǹkan tí jẹ ìwọ járe Okay, um, for many few minutes. Okay, I'll be back. All right. where are you? I need your assistance right now. Babe, ta ló ń text? Ọkàn wo news lórí um, Instagram. Oh, okay. Um, ṣẹ̀ṣẹ̀ wá okay. Mo wá okay. Kí ló ṣe? Mo rò pé bóyá ká lọ sùn hotel. Mo kàn somehow I'm not comfortable. What are you saying? Lost hotel bíi ti báwo? your first time tomorrow, I wá sílé mi lè lọ wá hotel. Come on. Kí ló ṣe? Mo wà comfortable. I won't lie to you. Oh, oh, can kan me back home. Ṣé mi me? No, babe. Did I do anything? Not at all. I'm not just comfortable. Well, stop it, Jerry. Just come here. She máa ní professor hotel. <laughs> Oh, serious. So, okay. You need a drink. Mm-mm. Oh. oh, four missed calls. What's this? She came me. by this time. Ah. Oh, ó tẹ̀ tuntun send message gan. Interesting. Dan, you ò mọ bí mo I am not comfortable pẹ̀lú ọ̀dà Ọlámilékan tí mo wà yìí. Àmì ara kan sọ And this is not my first time coming to his house. But mo notice pé bí mo ṣe rí dádì Ọlámilékan ní ara mi ò ti balẹ̀ Mo wò pé báwo ni bàbá tó ṣẹ̀dé láti Ghana ṣe máa kó ìlẹ̀kẹ̀ sí ọrùn àti ọwọ́ tó tún máa mú ọ̀pá kékeré kan dání láì ṣe aláwo èdè ẹnu wọn gan tẹni tó ti travel rí I am so scared right now jẹ́ ká pàdé ní ilé ọ̀dọ̀ wa láàárọ̀ ọ̀la kí n lè fún ẹ ní full gist torí mo máa jí kúrò bíbá ẹni. definitely something is not right. The girl, switch off. Uh, ah. but she just called me five minutes ago. Switch off. Oh. I think I need to act fast on this message. ṣe tán ọdọ olúworo jìgboro olúworo jìgboro ayé ọdọ olúworo jìgboro jì olúworo jìgboro ayé ẹnìkan kì í tó ní gbígbó ká pàjá a kì í tó ní kíkàn ká pàgò kò sí babẹni tó lè torí wèrèwèrè kó pòbù kan ọlámìlẹ́kùn ṣé gbogbo ètò ti tò kó tó di pé o bá alájọṣepọ̀. mo jẹ́rìí ẹ aṣọ àlànà gbajẹ́ ńkọ́ tó ti fi si ah ẹ̀ abilé mi lọ yóò dà fún ọ owó ìyá rẹ ìdí tèmi fi ń kìlọ̀ fún ọ wípé ẹnikẹ́ni tó o bá fẹ́ lò fàájì rẹ o gbọ́dọ̀ jẹun tó níyà wá tẹ tí inú ilẹ̀ kó gbọ́ ọ nítorí pé tí inú lè jọ lò tó bá ti di ní òórọ̀ ọ̀la kùtùkùtù láfẹ̀mọ́jú àì ó gbé lọ́lé wọn rí dájú wípé o gbé délé wọn o kó o sì gbé owó ìyá rẹ̀ wọlé fún un ìwọ náà mọ̀ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kọ́kọ́ fojú kowó yìí kó tó dọ́dọ̀ ya rẹ̀ o èèwọ̀ ni o tí gbogbo oyún bá ti wá yanjú tán owó tún bẹ̀rẹ̀ sí ya tí ọ lọ́wọ́ nù ó tún dẹ̀yìn ọdún mẹ́rin ká tó tún ṣe mí báyìí ṣé lílo wà ya lọ́la ó ti yá nù. ọ̀yá wọn ní kéré-kéré là gbóhùn agogo pèrè wá pèrè wá lóhùn ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ gbóhùn tèmi kò mí nítorí afẹ́kànláyé fẹ́ náà àràn kálẹ̀ lòrú náà òun amọ́rọ́rọ́ awẹ̀rọ́rọ́ jọ̀wọ́ jẹ́ káwọn abá wọn lọ ní ayé pẹ́ òtóróró. Restoration to marvel, the good that you cannot give. Ẹyin tó bá fi tẹ̀ka yan ìdàlá ó fi pa. Rántí ọjọ́ àtìsùn, rántí ọjọ́ Ah! <laughs> ọjọ́ ọ̀la tó bá gbé ní kàtúrà bí ká torí ọ̀la. Think twice and stop toying with your future. Ọ̀lẹ gbé iṣu kò ká kòkó. Olè gbata kò ẹ̀wà. Ohun tó bá gbìn ló máa ká. What you sow you reap. Ẹ jẹ́ ká ṣe rere o nítorí ọ̀la onílé kòrò tí yóò bá gbẹjẹ fórí tí yóò jẹrẹ mọṣẹ àdúrà lẹbọ ó dá ah! mi lójú pé aláàárẹ̀ mo dẹ̀ fojú kòkòrò wọ̀bí líkí wọ́n bìyà mo dẹ̀ fi báyé ara mi jẹ́ mo fi báyé àwọn ọmọ mi jẹ́ torí ojú kòkòrò tí mi jẹ́ káwọn ọmọ yìí ṣe nǹkan tọ́tọ́ tó tó wù wọ́n lọ́kàn wọn láti ṣe torí owó wọ́n bí àwọn ọlọ́run ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ báyìí ọmọ mẹ́ta ọmọ mẹ́ta àbáyọ̀mí ṣìkẹ́mi olúwatómi sí ọkọ mi àkànjí àkànjí má dẹ̀ dàbọ̀ ọ̀rọ̀ yìí o mo dẹ̀ fojú kòkò ṣìkẹ́mi ṣìkẹ́mi mèrè wojú mi ọkọ mi wo ṣáàfi bó ṣe délé lẹ èmi ni kò máa wò èmi ni kò máa wò ọlọ́run mo dúpẹ́ fìtọ́lá mi lẹ́kọ̀ọ́ lẹ̀ ah, ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run má ti yẹn bí fojú sunkún eléyìí ah, ọlọ́run ìwọ ni máa sìn títí ayé mi ìwọ ni máa sìn ah, mo dòpò jésù mú báyìí mo dòpò jésù mú. ọlámilékan lẹ́ẹ̀kan kí ló tún dúró ṣe náà táìmù ti lọ. ọ̀rẹ́ ṣe o ti gẹ́tọ̀ yà máa ṣe o ti gẹ́tọ̀ yà máa yà yà yà yà no of course good. Oh, oh, gbé bá wọ́n ti gbé bá. o ti dúró dúró ni. Ah. You are all under arrest. Take back. For what? See, you are all under arrest for murder. Murder? yeah better stay quiet because everything you say right now shall be used against you during judicial proceedings are you feeling me. Um, officer i am very sure you are in the wrong place okay as you can see me and my guys are going out please excuse us. hey hey hey hey hey hey hey olamide comparis. oh oh my welcome. exactly don't be surprised you are here because of shikemi. She, she, Yeah, Shikemi tó wá síbí lánàá tí o lò fún ritual lánàá to lo drop ẹ ní four thirty two a.m. this morning so we are here because of her. I'm um, sorry, I don't know what you're talking about, okay? Hmm. Um, Ejo, uh, excuse me. Mister, we have conducted enough investigation to point to the fact that you guys have committed series of ritual activities So it's in your best interest for you guys to keep quiet. We won't be here unless you have enough evidence. Evidence. Stay quiet, move with us, and we go. Whatever you want to do, get yourself a lawyer. Feel me? Move. Let's go. Move! Mata, move it! Are you, are you, are you crazy? Outside, everyone! Are, are you crazy? Hey, hey, hey! I ain't joking! My friend, I will blow your leg off you don't. My friend, we, we ain't talking nothing. Better move. rántí ọjọ́ àti sùn rántí ọjọ́ ọ̀la. ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí ọ̀la rántí. Now showing on Yoruba Premium Plus. ẹ ẹ ó ti yé mi dáadáa ni gbogbo ilé wa hmm. ẹ ṣeun àwa ni mo mọ̀ pé ẹsì òun náà òun náà gbọ́ òun ni òun hmm. eh, eh, eh, náà ah. ni máa kí ọ̀dà àjọ àwọn ará ìlú ìbò ọ̀rọ̀ tó bá pè yàn báyìí wọn àdìbẹ́ jẹ́ kéèyàn. sídi. ní zoro. ṣé dánu kí n bá ìyá àdìo sọ̀rọ̀ ṣe olóńgbò ló wá jẹ kínní ìyá àbí wọ. táwa ló jẹ lẹ́nu pẹkẹ òní mo fi odidi tọ kílẹ kí n kọọlù kí n tó dé skeleton ẹ ni mo bá láì jẹ kó ti pẹ́ nínú olè wọ́n fi ọ̀ọ́ ni àbí pláyà tí wọ́n fi mú nǹkan ọlọ́wọ́ méjì sídìkì ni mo ti ọba yìí náà tọ́dọ̀ tiẹ̀ lọ́ọ́ di mọ́wọ́ ọtún náà jùmọ́ tọ̀dọ̀ mu. fèsì mi. ọtí ni kò ṣe wọ. wọ́n dẹ̀ mọ́ obìnrin eré ìfẹ́ ni mo bá yín ṣe. eré ìfẹ́ wèrè pẹ̀lẹ́ yẹn mi náà lọ́fà. Ah, ọdún fìlà bí àwọn tó gbèrè lẹ́yìn alábì ọdún eré fẹ́. ẹ̀sìn tó ń rẹ̀ lẹ́sìn wá sọ pé èmi ò lè ṣe ń jìjẹ́ báyà yín sọ̀rọ̀. ẹ̀sìn ò lè ṣe ń jì ààrẹ náà kọ́ lè lè ta sọ yìí. eré ìfẹ́ lélẹ́ yìí. èmi ò bẹ́ẹ̀ ṣe eré ìfẹ́ o tani fẹ́ Titanic wèrè ojú ọjọ́ ibi tó lè ẹ dákun nígbà tẹ fẹ́ fẹ́ mi ẹlẹ́mọ̀ tọ́jú mi ẹ sọ pé ẹ mọ̀ fìyà jẹ mi mo lè jẹ tọkí mẹ́wàá. ọ This will blow your mind.

Omiyako, yakú bó Omiyako, Bossy jẹ Omiyako, think twice and stop toying with your future ko Ojola, ọ̀la. you've got to think twice and stop.